pé ọkùnrin wà bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ ní ìsọ sí àwọn tí wọ́n ń gbé mi wò àwọn àwọn òtá tó yẹ pé ọmọ àti nínú òtá àwọn àti àbáyé tẹ́wù yẹn ni ẹ sọ ni pé wọ́n pé àwọn kan wà tó yẹ pé gbogbo àwọn ọmọ wa wọ́n rò pé àwọn àwọn kan báyìí ó di kó máa lọ sí gbà aka wò pé ya ah, yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa fi báyìí so that àwọn ọmọ wa náà wọ́n ò lè máa ríbi lọ kò ń jẹ́ pé ẹ̀rì pé mọ́sí ẹjọ́ sunday ni wọ́n fi sí ẹ̀rì pé mọ́sí ẹjọ́ sunday ni àwọn yẹn láti ṣe àwọn ọmọ wa tí wọ́n máa ń lọ sí nígbà الحمد لله ثم الصلاة والسلام على رسول الله جماعة موصل كان بẹ̀rẹ̀ wípé táàbárí àná súnmọ́wò ní lórí àwọn tọ́pìkì kanú ẹ̀sìn wa àní gbóyí. ìsìláàmù bó ṣe wọ́n àbí sàánẹ̀ ló ṣe náà ní tọ́lábùlẹ̀ rí nínú fàrí bọ̀tún على كل المسلمين ومسلم سيكفي ونبي ọ̀sọ́ ẹ̀sáàbì òní àlàáfíà mùsùlùmí ibi tábìlì ti ń dénú tó ti lálàáfíà wọn. alábì ní ká wá ìmọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìyá ni lórí gbogbo mùsùlùmí sábà ń bọ̀. ní ọjọ́ àná mọ́dún ti tá à ń gan àwọn àná máa ń ṣe pẹ̀lú tí wọ́n rí tẹ́ ń pè lẹ́sìn níjọ́ náà lọ ṣùgbọ́n kí ni ẹ̀ ń ṣe ń bẹ̀ ní tẹ́ ń sábà lè fi owó sí wá sí ah, báyìí bí ṣe kú mọ́kà bí tó kọ́ ṣe kọ́dà àwọn èèyàn máa ń sọ fún lọ ní òbí alẹ́. bákan náà àwọn bàbá yìí ẹ̀jẹ̀ ajá àgbẹ̀tẹ́lẹ̀ ká máa pè ní àṣàlàjù kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n náà gbọ́

bí èsì ń kọ́ wa lẹ́sìn ìfún ọ̀sọ́ wádọ̀ta mùsùlùmí ní tí èráyè wá di ilé ẹ̀kọ́ ìlọ́gbọ́dọ̀ àwùjọ ẹ̀kọ́ ìlọ́gbọ́dọ̀ jẹ́ ní ìgbọ́dọ̀ rí ẹ̀yí pé ẹ̀mọ́ ń wá sí mẹ́fà lọ́dọ̀ wa kọ̀ rí ìbù wàhálà wa ẹ̀yìnwá ṣùgbọ́n nígbà tó di pé ẹ̀sìn tó ń jẹ àwọn nǹkan yìí kèéṣì ẹ̀sìn ni wọ́n fẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ máa gbẹ́kòrò rẹ wá ìní us ìyẹn sọ ìsìlámù dà ìsìlámù yìí fẹ́ ìní àti pé kò tí ẹ̀sìn òṣèṣì mi ó sì tún takò òṣèṣì kọ́ọ̀tù bàbá wa àti àwa kan bẹ wọ́n gbé àwọn ọmọ wọn lọ sí church láàárọ̀ Monday aláàrọ̀ Sunday wọ́n mọ̀ wá sọ fún pé kí wọ́n kọlù àwọn tẹ́bà ti tán àwọn méjèèjì ọpa ìdíná sáàtì bákan ní wọ́n ṣe ń rìn wọ́n tí ń sọ fún wọn tí ń fi gbọ́ yóò wípé ẹ̀sìn bàbá kò gbọ́mọ́là mú fẹ́ sọ ìsìláàmù di omi orí ògì tọ́ ọba ti yọ mú ọyẹ kó ti yóò bá nà kílọ́fẹ́ ìkọ̀ọ̀kọ̀ sí mọ́ tàṣàkúrù bí nàfáwọn yẹ̀hù ká máa ju àwọn tí ó kún tí àtàjú wa ànẹ́bì sọ pé yọ́ ọ̀sẹ̀ tọ́bá dìgbẹ̀yìn ìgbà ìta abẹ́ẹ̀fẹ́sì jọ ìbẹ̀rẹ̀ sí so ìta àbùkàtà ni pé wọ́n sọ àwọn àyè yẹn dààyè tí wọ́n ti kọ́ wa bá ṣe pẹja wọ́n mọ̀ fún alẹ́jà jẹ́ mbẹ́mọ̀ ilé kíw wọ́n pa búra alhamdulillah màdíkì ká bákan náà àdúrà mẹ́rin lẹ́gbẹ́ bí sọ ká máa ṣe ó kàjú ọ̀rọ̀ máa rẹ̀ àti papọ̀ ọ̀rọ̀ Nàìjíríà adébẹ̀ gbogbo náà tààtì òtán kàbà a ti ní àdúgbò tààtì máa ń gbé náà tàbákùn kàbà pé ilé sílé fláàkì kankan kò sí bíjẹ́ ìrí pẹ́lẹ̀ kan fún àwọn yọ so mo fi ń sọ lẹ́ẹ̀kan pé gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn ibi àjẹ́ àmú bá ti yíwọ̀ sí èsì ìsì ọ̀nà tọ́lọ́run gbàgbẹ́ sí rẹ̀ kalẹ̀ kéèyàn ò tó lè fílẹ̀ àánú ọlọ́run tó kù so ó tún ìfarabalẹ̀ sọ ònà kò sí tí ń bí àkójọ àdúrà ní ìsìláàmù yìí ó ń kálukú ní ọ̀bẹ̀ lọ́rùn rẹ̀ ṣé wá rìn ọmọ tá ń sá fún ìná wọn ò jẹ́ ká máa bá ṣe fún àmọ́ nù ilé òun ni ká sì tún lọ́wọ́ a ní múṣkìlà káwa mùsùlùmí àwọn olówó inú wa wọ́n fẹ́ rí ọmọ nírì ọmọ olówó ni kì pé wọ́n fẹ́ rí ọmọ nírì ọmọ mùsùlùmí a ní múṣkílà bẹ̀rẹ̀ ní ìdíje múṣkílà kékeré kọ́lọ̀wọ́jọ́ ọ̀kúrà fún kọ́sà náà kọjọ wáyé lẹ́yìn hamid ọlọ́njọ́ ọmọ ẹgbẹ́ akún dáadáa ọlọ́run fèmí náà lọ ma mo ti ní ọmọ obìnrin tó lé 25 by 1 to 7 wọn wọn bẹ̀rẹ̀ school of medicine ní 611 kò sì sí kankan tó sí o sì nípa tí wọ́n ilẹ̀ ilẹ̀ hajj àníyàn tó kọ́lẹ̀ nínú wọn ní ọlọ́run lẹ́nì tó má ní ọmọ tó ti klọ́ọ̀kì ọdún méjìlá sí àkúrántà pé mo lọ́mọ kan wọ́n ti so sẹ́rẹ́ nẹ́ẹ̀sì ń bẹ fún wa láti sẹ́rí wọ́n wa láti fi sọ pé hàn fẹ́ tẹ́ẹ̀fẹ́ nú wa ó ń gẹ́ ẹ̀sìn ní òní àlà ìtọ́lọ́ ń gbé kalẹ̀ gẹ́gẹ́ ìnirọ̀rùn ó ń àwálé akírun náà apàrà ní olé wa tí ẹ̀ ti kírun sẹ́nà àti kírun ẹ̀yọ́má ẹmà bọ̀ lálàálẹ́ ilé mùsùlùmí gbọ́dọ̀ ní táàlì inú ibá àwọn jù 20 minutes lọ 30 minutes lọ ẹ̀yọ́mà ní alùwàlá tààkọ́ lánàá ìwọ̀sẹ́ kúsẹ̀ tí kí lọ́lá mọ́ sọdé sùjú ọ̀sọ̀ bẹ́ gbogbo ń tẹ́rì pátá ó ti di nǹkan mi ẹ̀yìn lè mẹ́rin kọ́ sọ

kí wọ́n sọ fún àwọn mùsùlùmí ṣe mòlúdú ìdí kan kọ́ndọ̀mù láwọn ń gbájọ́ kejì nídàjí sáàtì ìdáàmà oríṣi nǹkan wọ́n kó sínú ẹ̀sìn wa ni ó ń ka yùkú ní ọbẹ̀ lọ rẹ̀ a sì máa bẹ̀ẹ́ pẹ̀lú bó ṣe ní kábẹ̀ ọ̀dà àwọn àyè kan bẹ tọ́jẹ́ pé kéwù la máa sọ mẹ́ ẹni tí ọba ti mọ́ kéwù sí ilé ọba tọ́ ọlọ́run bá gbọ́ wà láàyè in tó ń kàrùkú bá fi ń bẹ lọ́nà lọ́wọ́ máa gbọ́ ibi àbáyà sí náà lọ́wọ́ sì máa gbàbẹ́ lápẹẹrẹ nígbà tí mò tí pọ̀ ẹ̀yìn abá ti kan òkú ní àgbà kòrò kúrò aláwọ̀ kò sì sínú ẹ̀sìn wa bẹ́ ṣùgbọ́n níjọ́ tí wọ́n lò kò sí tí ó tàkò ìgbà tí nǹkan tó lè sàlàyé fún àtọ́jẹ́mọ̀ dé ọdọ̀ àwọn ọ̀dọ́ ló dé sí àwọn tí ẹ náà tó gbò kí ni wọ́n dáàrú kí ní ṣe kí ní o nínú àwọn ẹ̀sìn sí ìsọ́n tí ń sọ nítorí pé kò sí míì tí wọ́n wì ọlọ́sù di àbùkátà wọn ọ̀dá gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwátá àjọ ọmọ níta jọ́kẹjọ wà ní ọkó jọ́kẹjì sí lọ́rọ̀ àyàbí sọ ṣùgbọ́n ní jọ́kẹ ń kú jọ́kẹjọ in tí wọ́n mọ̀ tí wọ́n fi sọ bẹ́ẹ̀ jọ́nà eh, ọ̀rọ̀ tí ó ti kílíà rẹ̀ ẹnìkan wà nílé rẹ̀ ó ní àpù nílé ó ní búrẹ́dì nílé wọ́n ti jọlọ́ fàí wọ́n ti fried rice ìyàwó gbogbo ẹ̀ṣù tírù ọwá sí báyìí mo ní báàlì ní ẹ̀jọ́ ni hmm. ó ní mo fẹ́ kọ́ ọmọ pé ọba alágbára là ń sìn sáàmà wọn ó ti gbóúnjẹ wá fún mi tí wọ́n bá jà kí gbélé mi ní yanu wọ́n máa ti bọ́ọ̀lù lẹ́nu ni wọ́n ní bọ́ọ̀tì kí ló ṣe wọ́n ní ìlú olórin sí mọ̀ọ́sọ̀ mọ̀ọ́sọ̀ pé á ti á máa wọn mẹ́jọ wàhálà wọn mẹ́jọ ọlọ́yìn ní ń bọ̀ nígbà ìdíje òun náà ni ó tó fi ọlọ́kàn balẹ̀ nígbà payàdé tí bá ti wóbi ó rí pé tó ya jama ó lè ṣe sábàbí ikú ẹ̀ ojú kan mú. lẹ́yìn bá lọ ní lọ kí á sámú bí i àwọn ọlọ́pàá ti gbẹ́pọ̀ ló wọ́n kàn kọ́ ní abájẹ́kọ́ rógà wọ́n sá ti lẹ́wọ́n àwọn ará ilé wọ́n kàkíyà ń gbọ́sásùn ni ó sì tó bá lálà wípé òun jẹ àmàlà lójú oorun ó sì ti padà ó sì gbépo lẹ́nu ẹ̀ ó sì yó ìyẹn condition wọ̀rántì ọlọ́run fi sí tó bí agbára rẹ̀ hàn tó bá jẹ́ pé mo fẹ́ dọ́lọ́run òní ọlọ́run pààyàn ni ìyàtọ̀ mẹ́lá rẹ̀ ìyàtọ̀ mẹ́lá rẹ̀ méjèèjì ṣùgbọ́n àlẹ́bìnrin tó bá dìgbẹ̀yìn ìgbà bàdá àlè ìsìláàmù gọ̀rí wàtàyẹ̀rúdù kàmá wàtàyẹ̀rúdù gọ̀rí náà kàmà padà àlébí ní ìsìlámù tó ń padà bú di àjòjì bó ti bẹ̀rẹ̀ ṣẹ̀gbọ́n dára ń wí lẹ́gbẹ̀ẹ́ ìyá amòfin kéèyàn bá wí gbòmí wọn náà yàpá ni níbi tó ti dóúnjẹ ẹnìkan bẹ àgbà mẹ́fà ní máa fi gba owó àtàràtù tó gbé sórí ni àgbà mélòó àwọn àwọn agbẹ́jáyì àwọn gbowó sáwùdí tí ọ̀rọ̀ tó mọ̀ sọ́rọ̀ bá dójú ẹ̀ àwọn èèyàn jáde síta wọ́n sòótọ́ tí n tọ́ wá ń tò wá ní wípé wọn ò jáwọn èèyàn wá dọ́lọ̀ náà mà èyí ń dùn wà èyí tí wọ́n èèyàn dọ́lọ̀ mà wọ́n fi pamọ́ ní tí ó sì fà náà ni pé àwọn lè ṣe ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn débi kí wọ́n lè sọ pé àwọn ọ̀tọ̀ ẹlòmíì sí ni o tọ́sọ́nà ọlọ́run jọ ọlọ́run dákun ó ti dàrú méjì tí wọ́n dàrú bẹ́ẹ̀ ó ti fọ́pọ̀ ọlọ́pẹ̀jì tí wọ́n fọ́pọ̀ bẹ́ẹ̀ yálà pẹ̀láwọn tí ó là méjì àánú pẹ̀láwọn tí ó nù dákun ọlọ́dà ní kàtẹ̀rẹ̀ dẹ̀ hákìlá haula wala quwwata illa billahi al-aliyyil azim Assalamu alaikum. Àkí àwọn ṣe ìwà àbẹ̀ ọlọ́run fún ọ pé ọlọ́pàá ti kárí wọn pẹ́. ìbéèrè tèmi ni pé ẹ ṣàlàyé fún wa pé àníṣàṣà ọkọ̀ wa pé èèyàn ní ládàá àjàṣemúra tí èèyàn bá dúró lẹ́yìn ìrun ṣógbó sí mọ́ṣáláṣí. bẹ́ẹ̀ ni wá ní pé ṣé kò sí ájì bẹ́ẹ̀ kò sí ájì bẹ́ẹ̀ kò sí ájì ni pé ṣé àdúró tí òun ó fi yọ á àyè díẹ̀ lẹ̀ ìyẹn àkọ́kọ́ jẹ́ àwọn ìyàwó wa tí a ń tàbí àṣẹwà lọ tó ṣe wọ́n lókù pé inú ilé kàtí máa kírùn ṣe inú ẹ̀ẹ́sà àbá tó sílẹ̀ àwọn náà ní dédé ládáì àjúmọ́gbọ́rọ̀ wà sí mọ́sálásí